sórí gbogbo àwọn ọ̀dọ́ babaláwo tó ń lọ wọ̀nyí tó ń pe tó ń pe fake ní ọ̀ríjìnà yẹn òun ló kó bá wọn. ṣé táwọn òsínú yẹn bá gbàdúrà ikú yẹn máa. ẹ ṣàkóń pé nǹkan tó wà lọ́wọ́ wọn lọ sọ́nù àti nǹkan tó ń pè mí. kọ́ pọ̀. wọ́n ti jẹ nǹkan wọ́n ti gbé nǹkan mi wọ́n ti di tèṣù. àwọn náà mọ̀ ó dàbí python tó fẹ́ gbé ìgalà mi kò gbúdọ̀ mi torítorí o tó bá ti mi débi kan láti dúró <laughs> torí kan gọ ìwó yẹn àti àti wọn ó máa fa ọ̀fun ẹ̀yà. ẹ ṣe sà dádì pẹ̀lú bí gbogbo ọ̀kan ṣe. but Kíjídé kò ṣọ́kọ́ kó ṣọ́ra o kò ṣọ́ra nínú oṣù kẹwàá kò ṣọ́ra dáadáa kò ṣọ́ra dáadáa. ó dẹ́gbẹ́ sọ̀rọ̀ pa fún Akíndélé náà. Akíndélé kò dẹ́ẹ̀dẹ́ mìíràn o kò slow down gàlàgàlà ko ko ṣọ́ra ni kó má fara gbá nínú sẹ̀lẹ̀ sẹ̀lẹ̀ ko lóun fẹ́ ṣe kó mọ̀ pé sẹ̀lẹ̀ tó tó as we have celestial body we have celestial body that's uh, second second uh, Corinthians twelve second Corinthians fifteen from verse uh, forty uh, thirty-eight to forty-five O ni ara tí òkè ọ̀run ń bẹ lẹ́nu ara tí ayé mi náà ń bẹ hmm. gbogbo not yet not yet not yet topic kan wà tí mo kọ́ ní Canada the topic for today not yet ṣé o fẹ́ fàyè ẹ̀ fún Jésù náà mo sì fẹ́ jẹ́ ayé díẹ̀ sí ṣé o fẹ́ bẹ̀rẹ̀ sí sọ̀tọ́ náà mo sì fẹ́ jẹ́ ayé díẹ̀ sí not yet not yet ewu tí not yet kó bá òṣèré àwọn àwọn òṣèré nìyẹn o torí pé gbàdúrà bá padà wá àfẹ́dẹ́lówó ẹ̀ Nollywood star Nollywood star ṣùgbọ́n táyé ń bí náà ni níbí náà ni ó dàbí ẹni tó ta lé bàbá ẹ tó sá lọ sí lóyìnbó hmm. nígbà tó dẹ̀ dán ọmọ sí wọn jẹ́ kó wọlé port of entry ṣé kò parí tàbá sọ fún aláṣejù kò ní gbọ́ kìràkìtà tán bẹ o aláṣejù bómi lọ. bàbá wọn ní tíyẹn bá tíyẹn lè sátọ lọ inú ìjọ sẹlẹ wọn ló máa ń gbani dáadáa ibẹ̀ ní Fúnkẹ́ sá lọ ẹ̀tọ́ á ní kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ mẹ. ẹnu ló gbé bàtà bá débẹ̀ táwọn tó kó débẹ̀ ẹ̀ mutí ṣe bá rí nǹkan tó ṣe ní nígbà tó ń campaign election wọ́n ṣe ń kọ́ títọ́ ń bọ́ ẹ̀ rí tó ń mutí lọ́dọ̀ ọ̀kan làwọn tó ń ní ìyànà bájà tó ń ṣe yàlà yòlò ṣé ó rorí ṣá ó ní mo ronú títí àṣé asán láyé jẹ́ mo ronú jinlẹ̀ àṣé òfò láyé o ìmùlẹ̀ mọ́ fún ọ láyé o ayé ayé o aṣọ asán máa láyé jẹ́ ṣé mo mọ ènìyàn ènìyàn. Alore TV. tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye.